Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀. Láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global èyí tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ní Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Jésù Kristi. Ní àkókò yìí mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa sí àkókò ọ̀rọ̀ ìyè ní wákàtí yìí bákan náà ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo oore ọ̀fẹ́ àti àánú èyí tí ọlọ́run àwọn ọlọ́run fi hàn wá láti lè jẹ́ alààyè ọkàn àti pàápàá láti lè wà láàyè láti lè jọ rí àkókò bí irú eléyìí nípa oore ọ̀fẹ́ ọlọ́run a ti ń bá ara wa sọ̀rọ̀ lórí lórí ìdánwò àti bí a ṣe lè borí ìdánwò a ti kíyèsí gbogbo àwọn àpẹẹrẹ ìdánwò gbogbo nínú bíbélì ṣùgbọ́n lónìí ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà ni a ó máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní bíborí ìdánwò ní àbí níní ìṣẹ́gun lórí ìdánwò kí n tó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ òní ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gba àdúrà ọlọ́run ẹ pàtàgbára dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a ga torí wípé ẹ ò yípo padà a lọ́ba lórí ayé wa. A gbé yín ga fún ọ̀rọ̀ yín èyí tẹ́ ti fi tẹ́ fi fún wa, èyí tí a lè wónú ẹ̀ tá sì lè rí ẹ̀yìn Ọlọ́run alààyè àti rí ìṣẹ́gun Olúwa lórí gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti òkùnkùn lórí ayé wa. Ǹjẹ́ ní wákàtí yìí à ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ ṣí wa ní ìyè, ẹ ṣí wa lójú sí ọ̀rọ̀ yín. Ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yín ká fi ògo forúkọ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti mọ orin, la ti máa ń kọ orin kan Àmọ́ orin yìí a sì máa ń kọ gẹ́gẹ́ bí Kristẹni. Òun náà ni pé ọ̀rẹ́ wo la níbi Jésù tí ó ru ìbànújẹ́ wa? Àǹfààní wo ló pọ̀ báyìí láti máa gbàdúrà sí i? Ó ní àlàáfíà là ń, àlàáfíà là ń sọnù, a sì ń tí a sì ń ní ìjẹ̀rora púpọ̀. Ó ní a kò fi gbogbo nǹkan ṣàdúrà níwájú rẹ̀. Ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ní í ṣe pẹ̀lú pé títẹ̀lé àti ṣíṣe àfarawé jésù kristi òun ni ó jẹ́ kọ́kọ́rọ́ tí a fi lè ṣẹ́gun gbogbo ìdánwò ẹ rí ní ìparí ẹ̀kọ́ tí a ti ń bábọ̀ tí a ti ń kọ́ a wípé nínú ìwé lúùkù orí ìkẹrin ìwé lúùkù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹtàlá nínú èyí tí a ti rí ìdánwò jésù kristi olúwa wa ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ tí ó sì ní ìdojúkọ ìdojúkọ mẹ́ta látọ̀dọ̀ sátánì èyí tó jẹ́ ìdánwò ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹtàlá bíbélì wípé olúwa jésù kristi ó sọ fún sátánì ẹ máa gbọ́ ìwé ẹ wò ìwé luke orí ìkẹrin ẹ ní ẹsẹ̀ ìkẹtàlá bíbélì wípé ó ní ó ní jésù ó ní nígbà tí èṣù ti parí ìdánwò náà gbogbo ó sì fi sílẹ̀ lọ ó sì fi sílẹ̀ lọ di sáà kan ẹ̀rí eléyìí tó túmọ̀ sí pé ó fi jésù kristi èṣù ó fi jésù kristi sílẹ̀ fún sáà kan ẹ̀rí ohun tí mò ń sọ ni wípé iṣẹ́ ìránṣẹ́ wa lónìí ó ń padà lọ sí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ jésù kristi àti ìdánwò nínú aginjù nínú èyí tí a rí wípé jésù kristi olúwa wa ó ń sọ àwọn ọ̀rọ̀ ó ń sọ àwọn ọ̀rọ̀ tá à ń pè ní quote ó ń gbé àwọn ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ èyí tó yẹ pé nínú tó fìdí kalẹ̀ sínú májẹ̀mú láéláé èyí tó jẹ́ pé ó lòdì tako gbogbo àwọn ìdánwò tí èṣù ń gbé wá eléyìí sì ni wípé jésù kristi olúwa wa ó ní ó ní ọkàn tó yè kooro àti ọkàn tó ṣetán lórí ìfẹ́ bàbá lórí ìpinnu ọlọ́run àti ògo ọlọ́run eléyìí ló sì jẹ́ kókó eléyìí ló jẹ́ ọkàn gbòǹgbò ló jẹ́ òkúta ló jẹ́ gbòǹgbò nínú sí àti tako ìdánwò gbogbo ẹ̀rí torí pé jésù kristo olúwa wa ó lè kíyèsí wípé àwọn ìdánwò wọ̀nyí àtọ̀dọ̀ sátánì tí ó ti ń bọ̀ tó ti ń wá ó jẹ́ ẹni tí kò bìkítà fún ògo ọlọ́run tí kò bìkítà fún ìfẹ́ ọlọ́run tí kò bìkítà fún ẹ̀gbékalẹ̀ àbí àbá ọlọ́run ẹ rí jésù kristi ó mọ̀ bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlá wípé èṣù ní kò ní kò ní padà péṣù kò ní yé gbé ìdánwò wá bákan náà ni àwa náà sì gbọ́dọ̀ mọ̀ a nílò àti mọ̀ èmi àti ìwọ a nílò àti mọ̀ wípé èṣù kò ní í jáwọ́ á máa dígbà á máa lọ á máa padà ni láti gbé àwọn ìdánwò wá ẹ rí i wípé ohun tí mo sọ ni wípé èṣù á máa máa mú àwọn àrékérekè ọ̀nà tó ń gbà yẹn á máa yí wọn padà àbí kó yí àwọn tó máa tún fojú tó máa tún ọ̀nà tó máa ti gbà láti lè fi gbé ìdánwò wá ó lè yí àwọn náà ó lè yí wọn padà ṣùgbọ́n tí ó gbọ́dọ̀ yé wa ni wípé ó máa ṣèpadà wá ní ọ̀nà kan àbí ní ọ̀nà mìíràn àti wípé àwa náà sì gbọ́dọ̀ mọ̀ wípé ní ìwọ̀n ìgbà tá a ṣì wà ní ìlàkọjá ìdàgbàsókè nínú ọlọ́run èyí tí a ń pè ní ìwẹ̀nùmọ́ èyí lójoojúmọ́ yẹn àti pàápàá nígbà tá a ṣì wà nínú ara tá a sì tún wà nínú ara ẹ̀ṣẹ̀ yìí ẹ wípé èṣù sátánì a fẹ́ máa fẹ́ máa tì wá fà wá sí àwọn ọ̀nà èyí tó jẹ́ pé ó lòdì sí ìfẹ́ Ọlọ́run tó lòdì sí ògo Ọlọ́run tó lòdì sí àgbékalẹ̀ àti àbá Ọlọ́run. Ìwọ tí ò ń gbọ́ mi, ọ̀nà sí dídàbí Kristi Jésù òun ni wípé kí a jẹ́ni tó ń tẹ̀lé tí a sì ń ṣe àfarawé Jésù Kristi torí wípé èyí náà nìkan ṣoṣo ní ọ̀nà tó ga jù tó dára jù tó sì borí ìtújẹ́ pé a fi lè ní ìfẹ́ ti bàbá lọ́kàn tí a ó fi lè ní ọkàn láti lè fi ní ìpinnu àti àbá ọlọ́run èyí tó máa lè já sí ògo ọlọ́run nínú ayé wa ẹ̀rí jésù kristi a kọ nínú ìwé luke nínú ìwé luke orí orí kẹrin ní ẹsẹ̀ ìkíní wípé ó kún fún ẹ̀mí mímọ́ ẹ̀rí a sì ti ọwọ́ ẹ̀mí ọlọ́run darí ẹ̀ sí ijù kí ni nǹkan tí ó ń túmọ̀ sí ni wípé eléyìí pàápàá ó gbọ́dọ̀ jẹ́ ìfojúsùn ńlá wa ó gbọ́dọ̀ jẹ́ ìfojúsùn ńlá wa pé kí a jẹ́ni tó ń kún fún ẹ̀mí mímọ́ eléyìí sì wà ní àwọn ọ̀nà àwọn ọ̀nà tá a fi lè kún fún ẹ̀mí mímọ́ òun la rí nínú ìwé Éfésù ìwé Éfésù orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlógún títí sí ẹsẹ̀ ìkọkànléníogún òun la sì rí bí orin ìdúpẹ́ àti ìjọ̀wọ́ ara ẹni sílẹ̀ fún Ọlọ́run eléyìí ó lòdì sí àwọn nǹkan tí àwọn èèyàn lè máa wò pé ọ̀nà tí èèyàn fi lè kún fún ẹ̀mí mọ́ ṣùgbọ́n bíbélì jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé ọ̀nà tí a fi lè kún fún ẹ̀mí mọ́ òun ni kí a máa kọrin ìyìn sí ọlọ́run òun ni ká ní ọkàn tó ń dúpẹ́ kí a sì jẹ́ ẹni tó ní ìbọ̀wọ̀ fún àbí ìtẹríba fún ọ̀rọ̀ ọlọ́run àti fún ọlọ́run ẹ̀kẹ́ hallelujah àti bí a ó bá sì ja ìjà rere ti ìgbàgbọ́ a ní láti rántí wípé àwa ti ju aṣẹ́gun lọ nínú Kristi Jésù ẹni tí ó fẹ́ wa ìyẹn la rí nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹta dín ní ogójì ẹ̀yin ará mi tí ó ń gbọ́ mi níbi tí a dé dúró yìí mo fẹ́ kó o mọ̀ wípé mo fẹ́ rán wa létí wípé ọ̀nà tí a fi lè ṣẹ́gun Sátánì òun ni ká jẹ́ ẹni tó ń ṣe àfarawé ọlọ́run ká kún fún ọ̀rọ̀ ọlọ́run nínú ọkàn wa ká kún fún orin ẹ̀mí ká ní ọkàn tó ń dúpẹ́ sí ọlọ́run ká sì ní ẹ̀mí ìtẹríba àti ẹ̀mí ìjọ̀wọ́ ara ẹni sílẹ̀ fún ìfẹ́ ọlọ́run fún ìpinnu àti àbá ọlọ́run àti fún ògo ọlọ́run nípa ṣíṣe eléyìí a ó ní ìṣẹ́gun lórí sátánì àti gbogbo ìdánwò rẹ̀ ẹ jẹ́ kí a gba àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo èyí tẹ́ ti fún wa lórí ọ̀fẹ́ láti kọ́ lórí ọ̀rọ̀ èyí tí a ti ń gbé yẹ̀wò ìyẹn ni ìdánwò àti ọ̀nà tí a fi lè gbà borí gbogbo ìdánwò sátánì àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ọmọ yín kan ṣoṣo tẹ́ fi ránṣẹ́ tẹ́ ẹ rán sí wa ìyẹn ni jésù kristi ẹni tó fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ìdánwò àti ẹ̀ṣẹ̀ jẹ́ ọlọ́run bàbá à ń béèrè fún ẹ̀mí àti ọkàn èyí tó máa ń ní ìwúpalẹ̀ nínú ayé yìí lórí ọ̀rọ̀ yín èyí tó yẹ pé a ó fi lè máa gbé ìgbé ayé tí yóò jẹ́ mímọ́ tí yóò sì lè fi ògo fún orúkọ yín a lọ́wọ́ yín torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ìwọ tí ò ń gbọ́ mi tí o bá ń fẹ́ béèrè béèrè sí àbí o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí o ń fẹ́ ṣáà bá mi sọ̀rọ̀ o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.